الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار أبي الله عز وجل أيتي أكبر من كتاب القرآن يي kọ́lọ́wọ́n bá kó má dùn wá ní ládàá rẹ̀ allahumma amin. ọlọ́wọ́n bá ó ń sọ nínú àyà yìí ọ̀rọ̀ àwọn èèyàn méjì tó ṣe pé ìṣesí tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ni ìṣesí àwọn kòfáàrù yẹn ni pé àwọn kèfèrí tó ṣe pé anabi sallallahu alayhi wa sallam ó ń fi alukur'an ó fi ń jíṣẹ́ fún wa nípa ìwà burúkú tí ó tí wọ́n ń wù tó ṣe pé ọlọ́wọ́n ọba kò fẹ́ kí àwa mùsùlùmí káwọ́ rí bẹ́ẹ̀ látara pé. Pe anabi sallallahu alayhi wa sallam òun ni ọlọ́run bá fẹ́ káwọn máa tẹ̀lé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àwọn ìjọ kejì tó ṣe pé àyà yìí àwọn náà ní ń báwí àwọn náà ní àwọn yahood àwọn yahood yẹn ni pé àwọn Jew tó ṣe pé ọlọ́wọ́n bá ń fún wọn ní tíra lẹ́yìn ìgbà tó ọlọ́wọ́n bá fún wọn ní tíra wọ́n tún bá ìbàjẹ́ mi lọ ọlọ́wọ́n bá wá ń sọ àyà yìí fún anabi sallallahu alayhi wa sallam láti máa fi ṣàlàyé bí àwọn onífẹ̀ẹ́nu nípa ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n ṣe máa ń rí ṣe rí àyà yìí òun gangan ni alhad alfasil tó bá pè nǹkan ní haddul fasil ìyẹn ni pé àlà májín kìíní kan àwọn ní lárúbáwá àwọn ní mathematics máa gbé kìíní kan ní kìíní ẹ bí kéèyàn ní bàríà ṣẹgẹtì ẹ báwọn alhadu alfasil nǹkan tí èyí jẹ nǹkan tí èyí jẹ kí nǹkan mi ò lè ta dé nǹkan mi dábì mọ̀ pé eléyìí ni eléyìí ni òun làwọn lọ́wọ́ máa ń pè ní alhadu alfasil sẹ́rí ayàtàfẹ́ kà lónìí yìí ó jẹ́ hadun fasil ntí yẹn máa fi ń dá ẹni tó fẹ́ ṣe tọ́lọ́wọ́n bá mà àtẹni tí tọ́lọ́wọ́n bá ṣe náà ni ayàtà ń kà yìí ayàtàfẹ́ kà lónìí ayà one seventy nínú suratul baqara. ẹni tí ọba fẹ́ ṣe tọ́lọ́run àyà yìí yóò ti bẹ gbọ́ yé pé tọ́lọ́run ló ń fẹ́ ṣe ẹni tí kò fẹ́ ṣe tọ́lọ́run yóò ti bẹ̀ rí i pé òun ọ̀fẹ́ tọ́lọ́run ṣe ẹlòmíì náà sì ní yóò rò pé tí ń jẹ́ ṣe máa ṣẹ̀sìn nìyẹn kí lọ́wọ́ bá wí ọlọ́wọ́ bá ní wa idha qila lahum ittabi'u ma anzala Allah ẹ̀rí kí mo ní àyà yìí haddun fásilù ní àlà ní àlà tó máa ń yanjú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ yìí jẹ́ láàrin àwọn tó fẹ́ ṣe bídíà àtẹ́ni fẹ́ ṣe súnà ṣe ìṣòro gbogbo ẹni tí kò bá ń fẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam ń ṣe ọ̀kan nínú àwọn ìṣòro wọn lọ́lọ́wọ́n bá tú àṣírí rẹ̀ fún wa nínú àyà yìí ó ní wá idha qila lahum tí ẹ bá ń sọ fáwọn èèyàn àwọn Yahudi tẹ̀ ń sọ fún wa àwọn Nasara tẹ̀ ń sọ fún wa àwọn ẹlẹ́bọ tẹ́ bá ń sọ fún wọn ipe ittabi'u ma anzalallah ṣe lẹ́lẹ́fẹ́ ṣe ẹ máa tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún yín ṣe bí ẹ̀sìn ọlọ́wọ́n ọba náà lẹ fẹ́ ṣe ittabi'u ma anzalallah ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ kí lọ́wọ́n bá sọ̀kalẹ̀ alukur'an ọlọ́wọ́n bá sọ kur'an kalẹ̀ bákan náà ó fún anabi sallallahu alayhi wa sallam ní sunna gẹ́gẹ́ bọ́lá ń sọ wọn fún gbogbo àwọn anabi kọ̀ọ̀kan nu gbogbo anabi kọ̀ọ̀kan anabi sallallahu alayhi wa sallam ní pé ma min nabiyyin anabi ní kò sí anabi kan inú àwọn anabi tó ti kọjá illa ja'ala Allahu lahu hawariyun ọlọ́run ó ṣe àwọn tó ti pé wọ́n súnmọ́ ọlọ́run ó ṣe fún un bákan wa atba'un ọlọ́run ó ṣe kan tí ó máa tẹ̀lé anabi ni yattabi'una sunnatahu tó ipé lana anabi yẹn ni wọ́n máa tọ̀ ni wọ́n máa tọ̀ anabi wa ni anabi yìí bá ti lọ tán jaa khalafun àwọn kan bá dé àwọn èèyàn rádaràdán ó dé lẹ́yìn wọn fa yughayyiruna sunnatahu àwọn yìí ni wọ́n máa wá yí ìlànà tá anabi yẹn gbé wá wọ́n mọ̀ wá yí padà wọ́n mọ̀ yí padà anabi wa ni ẹni tó bá ríru àwọn báyìí anabi ni wàmán ra'ahum aw wàmán adrakahum ẹni tó bá bárò àwọn eléyìí láyé anabi ni falyuqatilhum kẹ́niyẹn kó bá wọn jà kó bá wọn jà pẹ̀lú ọwọ́ rẹ̀ wa in lam yastati tí o bá lágbára fa bil lisanihi kó fa wọn rẹ̀ kó fi bá wọn jà so anabi sallallahu alayhi wa sallam tí mo fẹ́ lómi àdìsí yẹn ni pé illa walahu atba'un wa awariyuna yattabi'una sunnata ọlọ́wọ́ ń sọ bíi pé gbogbo anabi kọ̀ọ̀kan lòun máa ń fún ní súnà pẹ̀lú àyà pẹ̀lú àdìsí mo kà yìí ọlọ́wọ́ ní tá a bá ń sọ fáwọn ittabi'u ma anzalallah pé ah ah ṣe bẹ́ẹ̀ sìn ọlọ́run lẹ́lẹ́ bẹ́ẹ̀ sìn ẹ wo bó ṣe clear o pé ittabi'u ma anzalallah ọ̀dà yín lójú báyìí kọ́ lẹ́lẹ́sìn ọlọ́wọ́n ba ló ní ẹ̀sìn rẹ̀ inna dina inda Allahi al-islam shar'a lakum mina dín olúwa ní èmi ni mo ṣe lófin fún yín mina dín nínú ẹ̀sìn tẹ̀ ń sìn ma wasayna bihi nuhan ohun tá a sọ pé anabi inú wọn máa ṣe èmi náà mo ṣe tànàbí lùú lófin wa ibrahim anabi ibrahim mi mo ṣe ẹ̀sìn rẹ̀ lófin fún wa ma awhayna ilayk àti ntọ́lọ́wọ́n bá fún wa anabi gangan èmi ni mo ṣe lófin fún ọ an aqimu dina pé ẹgbẹ́ ẹ̀sìn yìí ẹ jẹ́ kó dúró wala tafarraqu fíì ẹ má pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn yìí so ẹni tó mẹ́sìn wá ẹni tó lẹ́sìn ó ṣàlàyé ẹni tó ń fi ẹ̀sìn rán fún wa ó sọ pé lọ lè ṣàlàyé fún wọn lọ lè kọ́ wọn pé mo sì fẹ́ kí wọ́n máa ṣe nìyí anabi ọlọ́wọ́n sọ pé tẹ́ ẹ bá wá sọ fáwọn èèyàn pé ntọ́lọ́hún sọ̀kalẹ̀ yìí ni ẹ máa fi ṣẹ̀sìn ọlọ́run bá ní qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana nítorí wọ́n máa wí ni pé nítawọn bàbá wa ń ṣe náà làwọn máa ṣe nattabi'u ma alfayna aba'ana níta báwọn bàbá wa tó ń ṣe gangan náà láà máa ṣe sábàlọ́ lè wo tafsir ibn kathir gbà tó ṣe pé òun náà ni à ń lò láti fi tafsir Imam Ibn Kathir ni pé wa idha qila li awla il kafarati minal mushrikin tẹ́ bá sọ fún àwọn kèfèrí inú àwọn tán jẹ́ àwọn tí wọ́n ń ṣe bọ́ ipe ittabi'u ma anzala Allahu ala rasulihi ẹ máa tẹ̀lé ní tí òjíṣẹ́ mú wá fún yín watruku ma antum alayhi ẹ̀fin tẹ́ ń ṣe kalẹ̀ mina dọ̀láàlì wal jahal anu àìmọ̀kan tẹ́ ẹ fi ń ṣẹ̀mí ẹ pààtì ẹ má fi àìmọ̀kan ṣẹ̀sìn mọ́ ẹ má fi anu ṣẹ̀sìn mọ́ imaamu ibn kathir ni qalu fi jawabin dhalik bàtà wọn bá fèsì wọn ni bal nattabi'u ma alfayna wọn ni tàǹbà ńlẹ̀ náà la máa ṣe ayi wajadna alayhi abaana wọ́n ní ta báwọn bàbá wa tán ṣe la máa ṣe ayi min ibadati al-asnami wal andad wọ́n ní àwọn máa sọ sàǹso àwọn máa fún ọlọ́run ọba ní orogún ìtàwọn ṣe òun náà làwọn máa ṣe àwọn ní pàátì qala Allahu ta'ala munkiran alayhi ọlọ́run wa takò wọn ipe ń tẹ́ ń ṣe yìí ń tí ọ̀dà ni eric mọ̀sọ́lẹ̀ kan ipe àwọn ẹ̀yà èèyàn méjì náà ni àyà yìí ní ń sí gangan bákan náà Ikrima òun náà tún gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Sa'id ibn Jubair látọ̀dọ̀ ibn Abbas mọ́mí ibn Kathir náà ni wọ́n mú èyí tí mò ń kà yìí náà wá wọ́n ní anna nazalat fi ta'ifatin minal yahudi wọ́n ní àyà yìí ọ̀rọ̀ àwọn yahudi ní ń sọ ẹ̀ríkọ́ ọ̀rọ̀ ẹlẹ́bọ ní tàkọ́kọ́ náà mo fi ní àyà yìí àwọn èèyàn méjì náà ní ń bá wí ń bá ẹlẹ́bọ wí ìsì ń bá àwọn yahudi wí ọlọ́run ní àyà yìí sọ̀kalẹ̀ fáwọn yahudi da'ahum rasulullahi sallallahu alayhi wa sallam ilal islam tí anabi ń pè wọ́n bí kí wọ́n á anabi ni ẹ fi ń tẹ́ ń ṣe yẹn ẹ fi ẹ̀sìn Yahudi kalẹ̀ gbàtà nàbí sallallahu alaihi wasallam ti dé ẹ̀sìn Yahudi ò jẹ́ ẹ̀sìn mọ́ anabi wa ń sọ fún wọn pé ẹ pa ẹ̀sìn yín tì ẹ máa bọ̀ wá sínú Islam náà ní anabi sallallahu alaihi wasallam njọ́ kan ló rí Umar radiyallahu anhu ó wá mú kíni Tawrati lọ́wọ́ ó mú Tawrati lọ́wọ́ bíi kíni báíbù àbí ká pè ní injil ọwọ́ ń kà á ah, ìgbà tí ń kà ń anabi wa ni kíni yẹn onítàwọ̀rọ̀ tà anabi ni àá ah, kí ló fẹ́ fi ṣe anabi ni lọ́wọ́ aṣa nabiyullahi musa oníkọ́dà tá anabi musa gan ń bẹ láyé lónìí ma wasi'ahu illa an yattabi'ani kò sí ní tí ṣe ju kó tẹ̀lé mi anabi lọ sallallahu alayhi wa sallam anabi ọlọ́run ní pété anabi bá wa ń pè wọ́n ipe eh, ẹ wá sẹ́sìn ẹ pa ẹni tẹ́ ń ṣe yìí tí kò dáa ipe ń pè wọ́n sí islam faqalu wọ́n wá fèsì pé bal nattabi'u ma alayhi ma alfayna alayhi aba ana èsì wọn táwọn ẹlẹ́bọ̀ ń fọ̀ èsì táwọn àwọn yahudi náà ń fọ́ ọ wá ṣe dédé ara wọn ní tí wọ́n máa wí fún ànábì ni pé àwọn bàbá wa nǹkan ń ṣe yẹn òun láà máa ṣe lọ nattabi'u ma alfayna alayhi aba'ana báwọn bàbá wa nǹkan ń ṣe náà láà máa ṣe ẹ rí i pé tí wọ́n bá lákìyèsí ara nǹkan tí máa ń dá fìtínà kalẹ̀ jù ní àwùjọ pàtàkì jùlọ ń rù lọrin táwa yìí náà nìsín tẹ bá rẹ lómii tí ń larí mọ́lẹ̀ tí ń jẹ̀dí mọ́lẹ̀ tí ń sẹ́gun oríṣiríṣi kò sí nǹkan kan tí ń dààmú rẹ̀ ju pé ah ní bàbá ti ṣe kalẹ̀ ní bàbá ti ṣe kalẹ̀ so n tí wàá kọ́ wa ní yé pé tẹ bá wo ìtàn àwọn ìtàn kan tó ti lọ nílọ nílùú yìí náà ẹ rí i pé àwọn kankan bẹ tó ṣe pé ó ń yí padà táwọn kan náà ń yí padà ó sì gba yíyí nígbà wọn torí pé àwọn ẹni tí wọ́n ń yí wọn wọ́n rí tuntun táwọn tó lọ ohun tí wọ́n ṣe kí ni tí wọ́n ríru ẹ̀ nírọ̀lá fún alápèjúwe ẹ lọ lè wo ìtàn Sheikh Adam ẹ wò tán Sheikh eh, Kamaluddin Alhaji àgbà ẹ lọ lè wo tàwọn gbogbo ẹni tó bá lọ lè kà kódà ìwé kan bẹ tán pé ní ìwé ìwé ìtàn lọrin ẹ lọ lè kà ẹ lọ ka Lamahatul Baluri ti Sheikh Adamu náà ẹ lọ lè kà kẹwàá wò ẹ rí i pé ń sọ̀tàn Sheikh Kamaluddin wọ́n ní pé kéèyàn kan àga láti máa fi jòkó nílé kéwú kéèyàn ó gbé bọ́ọ̀dì kéèyàn gbé kalẹ̀ ipe màá mọ kọ́ńtẹ́yìn ọmọ yìí tẹ́ mọ kà síbẹ̀ fún yín bàbá yìí lọ́kọ́ gbé kalẹ̀ ẹni pé sheikh adam ah, mm, sheikh kamaldeen anakọ́ gbé kalẹ̀ njọ́ tí wọ́n ń gbé kalẹ̀ tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé kéwú bá ṣe máa ké ní alif bá tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ipe ha ó yàtọ̀ sí ha fáà tí wọ́n sàlàyé rẹ̀ fáwọn èèyàn wọ́n wá gbé ogun ti bàbá yìí kò sí kò sókọ tí wọ́n sọ ń tán lu yìí kò sí ókọ tí wọ́n sọ bàbá yìí tán ní àsìkò tó gbé nǹkan yìí kalẹ̀ kí ni dààmú àwọn èèyàn ń gbà wọn kí ni dààmú àwọn èèyàn ń gbà wọn ìpè kí ni ìtì yàtọ̀ sí ń tá bá lọ́dọ̀ àwọn bàbá wa ó ti yàtọ̀ tí ń dààmú wọn náà nù ẹ rí i pé téèyàn bá sọ́ra kọ́mọ̀dé pé tí ń dààmú àwọn kèfèrí náà ni ó máa dààmú àwa náà nínú àwọn fi sọ pé àyà yìí àwọn méjì ní ń bá wí ń bá àwọn Yahudi wí àwọn Jíù ń bá àwọn kèfèrí wí ipe anabi dé ọlọ́run rán sí wọn gbàtọ́ ọlọ́run rán anabi sallallahu alaihi wasallam sí wọn òun sọ fún wọn pé ittabi'u ma anzalallah tọ́lọ́n bá sọ̀kalẹ̀ ní ẹ máa lò ní ẹ máa fi sẹ́sìn alukur'an ní ẹ fi sẹ́sìn hadith ní ẹ fi sẹ́sìn àwọn ni a ah, bal nattabi'u ma alfayna alayhi aba'ana pé n táwọn bàbá wa ń ṣe láwọn ṣe jèrè so ìṣòro ńláńlá tí wọ́n ní iná lélẹ́yìí àwọn náà gbọ́dọ̀ wá wúra wa pé ǹjẹ́ rúṣòro yìí ṣì ń dààmú wa àbí máa dààmú wa gbogbo ń tá a bá ń ṣe lẹ́sìn ká mọ̀ wò ó ìgbé sí ẹ̀sìn aláàdá là ń ṣe ní àbí ẹ̀sìn tí ọlọ́run fún ànábì sallallahu alaihi wasallam tí ọ̀nà bá ti ń rí èsì fọ̀ pé ah, ẹ̀sìn bá ṣe bá ní í ṣe ṣe kò sí láì fi níbi pa à ń ṣe bá ṣe bá tí nǹkan yẹn bá ti ń ṣe déédéé al-Qur'an àti sunnah ànábì sallallahu alaihi wasallam nínú rédíò ní ní ọjọ́ àlàrúbá tó lọ ní programu àdínù náà sí ẹnìkan béèrè ó ní síntẹ́ ń sọ ní ìsìn ni pé ká má tẹ̀lé àwọn bàbá yìí gbogbo tó bá ń sinmi náà ah, àá ah, tani ó sọ báwọn yìí tí ò bá ti bá òfin ọlọ́run ọba mu tó ta kó náà là ń sọ ṣebí irun wákàtí márùn bá ti bá àwọn àbáwọn tó ń kí náà nu ǹjẹ́ nìkan bẹ tó lè tó lè yí padà kò sóńtọ̀ nítorí pé kí ni ń bẹ Qur'an ń bẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ẹ dákun ìdí ta fẹ́ lọ tani yóò ta kó pé tani yóò ta kó pé ẹ má lọ ìdí rí kódà kò tiẹ̀ tó sí ìdí Qur'an gan amangba ti ń hadith anabi sallallahu alayhi wa sallam tani yóò ta kó rí jimá tanki tani yóò ta kó jimá rí so gbogbo tó bá ti lẹ́rìí à ẹni tí ó bá sófò tí ò ní láti bọ̀ tán òun ní ọmọ ta kó yóò ṣòfò kò ní láti bọ̀ tán tó rẹ́sìn ọlọ́run ni wallahi tallahi maulidi Lailatul Qadri ayẹyẹ rẹ̀ tó bá lẹ́ẹ̀rí tí yẹn bá ń ta kò yín ó ṣòfò yín ó sórí búkẹ́yìn ayé yẹn ni tó rẹ́sìn ọlọ́run tó bá jẹ pé sìn ọlọ́run ni àmọ́ tí yẹn bá sẹ́sìn ọlọ́run tẹ́ntọ́mọ bá ń dákẹ́ yóò ṣòfò yóò sórí búkẹ́yìn ayé rẹ̀ náà ni ọ̀rọ̀ méjèèjì nu kódà tóró ń yẹ pé kí ní yẹ sẹ́sìn ó wá dákẹ́ ó wá dákẹ́ ah innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati min ba'di ma bayyanahu linnasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhum la'inun lánàá ọlọ́wọ́ bàrú ẹni bẹ́ẹ̀ ni sòun náà ni pé ẹlòmíọ̀kan mọ̀ wò pé ọkàn sáà mọ̀ fẹ́ mọ̀ láwọn àbáyé ó mọ̀ ṣe ni àwọn nìkan náà mọ̀ ẹ́ ṣe Ah, tó wá pé tí bá ń bẹ lẹ́mìí yànnú èyí wọ́n sọ ti láyé àtàlùkìyàmà wàláhì sùnmọ́ bí láyé lẹ́yìn láyé omi ìpẹ́ ni wọn ò ní ìkìláàs kò ní ìkìláàs sàmọ́tẹ́ni yẹn bá ń ṣe nǹkan tí ń ṣe pẹ̀lú ìkìláàs ah, wàláhì yóò ṣe rí láyé yóò ṣe lálùkìyàmà ọ̀rọ̀ méjì five percent níbi àsàmì èèyàn ojú àtòdì ni ìyọ́n gbà kan méjèèjì ni tòun ni pé ọlọ́run bá ń kìlọ̀ fún wa níbi àyà yìí ikú kálukú wa ká má àwọn yahudi tó pé ní tí ó jẹ́ ìṣòro wọn jù òun náà ni àwọn bàbá wọn pé àwọn bàbá wa ká má jọ wọn àyà yìí tó ń ṣàlàyé pé àsí ẹ̀sìn tó wà láti inú alukọ̀ránù ni àsí ẹ̀sìn wà látọ̀dọ̀ tó wà nínú hadith anabi ni ntoba ti sallallahu alayhi wa sallam ntoba ti yàtọ̀ sí méjèèjì yìí ní ti ń jẹ́ sìn ntọ́ka fi kún ni pé àwọn sọ̀hábà wo bó ni wọ́n ṣe lò ó àmọ́ ìpìlẹ̀ rẹ̀ wọ́n ni pé sọ́nà wí sànẹ́bí wí àbí sànẹ́bí wí àbí ọlọ́wọ́n bá kódà bó wò rí nínú Qur'an tó bá ti rí nínú hadith òtítọ́ so kan wá mọ̀ wọ́n pé báwo làwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam ni wọ́n ṣe practice rẹ̀ náà ṣe lò ó so ìyẹn ti ìyẹn ti firi nu àmọ́ kó jẹ́ pé gbogbo ń tẹ́ bá ilé lẹ́ẹ̀ fẹ́ sọ tí ìbá ti ṣe táwọn bàbá ti wá ń ṣe ànígbà ìyẹn ti ń fara jọ àwọn tọ́lọ́wọ́n ń dákọ́ nínú al-Qur'an yìí nù o èyàn ń fara jọ àwọn ẹlẹ́bọ ní ń fara jọ àwọn yahudi nù sọ ọlọ́run wá ní ntí òye yín ipe awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun tọ́ tó bá ti wá jẹ́ pé táwọn bàbá yín ṣe ń kọ́ wọn ò ò ní ìmọ̀lẹ́ ní tán ṣeun tí kọ́kẹ́ ṣe náà ni tó kọ́kẹ́ wò pé ìjà ah, máa nǹkan báyìí kí ni ìwà pọ̀ kódà tẹ́ bá ń ka ìwé tán ẹ lọ lè ka tíra Sheikh Adam Taqalidul Jahiliya gbàtí bàbá ń sọ̀rọ̀ káwọn èèyàn máa péjọ ṣe fìdáwù ká máa péjọ ṣe fìdáwù wọ́n ní tó táwọn èèyàn ti rí òun ni pé onílẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ ni pé tí àwọn èèyàn kan bá kú lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ eke wọn máa wá kìta wọ́n máa ń kìje kí ni jẹ́ pé ń kìta ẹni pé ńjọ́ kẹta wọ́n ṣayẹyẹ ẹni tó kú àbí ńjọ́ méje wọ́n ṣe ayẹyẹ ẹni tó kú so kí ni yẹn làwọn afọ àwọn wò pé ah káwọn kan sìnkú ká sì ká kírun sí la ká sìn nkálukú sí pẹ̀yìndà ah àwọn ẹlẹ́bọ táwọn ń kìta tán kìje yìí Ah, ẹ jẹ́ káwọn náà wọ́n máa ṣe tiwọn náà díẹ̀ ká máa ṣe bí wọn tí mùsùlùmí kan bá ti wá kú ẹlòmíì lè níjọ́ kẹta ni àpéjọ láparí ọ̀fọ̀ ẹlòmíì níjọ́ keje láparí ọ̀fọ̀ bàbá ní bí fìdáwù ṣe bẹ̀rẹ̀ nu nbẹ́nu tíra takọ̀lẹ́dù jahiliya alìsílám ọ̀takọ̀lẹ́dù jahiliya bàbá wa ni wọ́n padà wá bá lọ ẹ wò gbà ti kọ́ tíra wọn o ní Sheikh Adam wọ́n wá ní ọwá di pé aljanazatu kalwalima fi biladi yorùbá tọ́pìkì kan ni tọ́pìkì kan ni tíra ọ̀hún náà ni inú tíra ọ̀hún wọ́n ní òkú ṣíṣe ó wá di bí ìyàwó ṣíṣe nílẹ̀ yorùbá sọ owó ṣe bẹ̀rẹ̀ nu bí sheikh azam ṣe ṣàlàyé rẹ̀ nu àwọn náà nìṣe ó wá sáwọ́dọ̀ tiwa náà ń bí yìí ti bẹ̀rẹ̀ fìdáhùn ní àyín so wọ́n ń ṣe fìdáwò wọ́n ń ṣe oríṣiríṣi tẹ́ bá ń sọ fún wọn pé àní ẹ má ṣe léyìí mọ́ kò bófin ọlọ́wọ́n bá mú wọ́n ní bá àgbàlagbà ṣe ń ṣe nù bá àgbàlagbà ṣe ń ṣe nù tẹ́ bá lọ léwó nú ìwé tàn àwọn àgbàlagbà ń lu yìí náà kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kódà ṣé kàdámù tó wá tó kóòtù ọ̀rọ̀ yẹn pé àwọn tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn láàrin ara wọn tán fa fa fa fa, fà bàbá sọ sínú islam àtàkọ́lù jàhílíyà so òun ni pé ká má ní ìṣòro nínú ẹ̀mí wa látara pé ah ń táwọn àgbàlagbà ṣe ah ń táwọn bàbá ṣe tí o bá ti ṣe dédé òfin ọlọ́wọ́n ọba wàláhì ẹ̀ ń tọ́ lẹ́sìn ọlọ́wọ́n ọba sìn lọ́kọ̀ọ́ra ọmọ pátì ni àwọn ọmọ sábòsí àwọn kankan ń bẹ tó ṣe pé àwọn bàbá yìí ṣe tipẹ́tipẹ́ tó rí pé kò bá ìfẹ́ inú rẹ mú mọ́ lónìí tá a sì ṣe mọ́ tó ké báwọn ṣe sẹ̀mínú kò sì bá ìfẹ́ inú tiwa mú mọ́ lónìí kódà tá a bá fẹ́ lò bẹ́ẹ̀ a lè lò àmọ́ kò kàn bá fẹ́ tiwa mú mọ́ ni ẹ ò ní ìsìn àwọn bàbá yìí ilé bọ́tọ́ ní làwọn máa ń gbé bí mo ṣe kéré yìí mọ iye mi gan báwọn díẹ̀ díẹ̀ tẹ́ bá lọ sí àwọn ilé kéwú kọ̀ọ̀kan lẹ́n ẹ̀ mọ̀ báwọn láwọn ilé kéwú bọ́tọ́ ni wọ́n fi kun ilé kéwú tùgbà tó yá awọ màálù ni wọ́n tẹ kalẹ̀ ẹ bá ń leke wọ́n èso bá nínú nínú yàrá àfa láwọn bàbá wọn ẹ dákun ta ni ọmọ táyì stáìlì tí wọ́n ṣe táyì tí wọ́n fáìn wọ́n mọ̀ kulala nísìnyí wọ́n tó tẹ́rọ lónìí sòsítọ̀ bá ń lo awọ sí awọ ni wọ́n lòun wọn ni awọ ò àwọn làwọn báwọn ń lò tó mì pé a change yẹn gbà tó ṣe kí ni gbà tó ṣe dédé ìfẹ́ ẹnu wa pé a kí ni yọ̀ọ̀bá mú lásìkò yìí ó ṣe lé wá ní wá la náà ló fi yẹ kí ọmọ wàláhì tí wọn bá jókòó gbà mí ọmọ wọn pé ṣíṣe tán ni ọmọ dá sọ̀rọ̀ yìí fún wa báyìí sí èṣù kọ́ máa dá sí ọ̀rọ̀ yìí báyìí tó fi jẹ́ pé láti wá yí nǹkan padà nítorí ẹ̀sìn tọlọ́hun torí tànábì ní sòrò wa síbẹ̀sì ni ọlọ́run bá ló lẹ́sìn rẹ̀ ẹ̀rí sì ló di ẹ̀sìn mú kó nídìí káwọn fìtínà ara wa wàláì ẹ̀rí ló di ẹ̀sìn mú tí wọ́n bá ti ń rẹ́rìí kí mùsùlùmí ó sì máa jáwọ́ pé ah nvat ìmọ̀ pé ní tí ọ̀dà ni kìíní ah mo rò pé ní da ni mo bá tiẹ̀ lọ ẹni tó fẹ́ sẹ̀sìn nu ẹni tó bá ń wò ó pé ah àwọn bàbá ah náà lè ìmọ̀ ń lé ń sọ kíní lẹ́ni wíyà lẹ́ni wíyà ipe tẹ́ bá ń sọ pé àwọn bàbá bàbá lọ́rin bàbá lọ́rin ike àwọn ọmọ fẹ́ mọ gbé àwọn bàbá lárugẹ bàbá ẹ̀ lómi gan nínú ilé wọn òye sẹ́nu létọ́ lè mọ dákọ pé ilé àwọn bàbá lọ́rin ni ẹ̀ dákọ lé bàbá tiwa náà nù àwọn bàbá lọ́rin o sáà fẹ́ràn àwọn bàbá wọn ni sáà fẹ́ràn kama kama kama bu kama kama kama bu kí àwọn náà ni àfẹ́ràn rẹ àmọ́ wàlà àhàkó àhàbó ìrẹ́yìn náà mìíràn hom òdodo wù wájú wọn lọ bá a ṣe nífẹ̀ẹ́ òdodo òdodo a fẹ́ràn òdodo jù wọ́n lọ so téèyàn bá ń fẹ́ wọn jù òdodo lọ n tí wọ́n ń ṣe tí ò mú ẹ mọ̀ wá paná bí tiẹ̀ pé no no so náà ni pé tíyàn bá ti bá nú ẹ̀sìn tíyàn bá ti rí pé nǹkan yìí ah à ń ṣe ń lu wa àmọ́ kìíní yìí kò bá àdìsá nábì mu kíyàn pátì kò bá alukóra nà mu kíyàn pátì àbá ń ṣe ẹ̀sìn láti ń pè á wá rí ẹ̀rí fún un kí wọ́n pátì irú ẹ̀ ni à ń jòkó ọmọ ọjọ́ méje ẹ̀yà gbókọ ọmọ jáde ẹ̀yìnà dẹ̀lìl ẹ̀rí dà kò sí kò sí ẹ̀ lè rí ẹ̀ lè rí ẹyọ kan kẹ́ ẹ̀ wọ́n fi mojújọ́ kejì ọ̀yà ẹ̀ yín jọ so ìgbà tẹ́ni tó wá lóhùn ò ṣe é tí wàá ń bá sẹ̀mí ayé rẹ̀ lọ ìwọ́n ló tó wá dé ebú kò nídìí ebú olóhùn ò ṣe é ṣe báwọn kan náà wọ́n da kalẹ̀ ìgbà tí ò sínú ẹ̀sìn tánà bí ò ṣe nǹkan ó mì pé kíní yẹn ẹnìkan ló da kalẹ̀ tọ̀ àwọn kan sì dé wọn ní afẹ́ padà síta nábì kí wá ṣe páàrin nìyí wá ń ba yín kó yá ẹ̀ ń dé ẹ mọ̀ ṣe ń tẹ̀ ń ṣe yìí mọ́ o ẹ gbọ́dọ̀ jókòó jọ́kèjì mọ́ èmi ò ṣe ń tèmi ìjókòó rẹ̀ mọ́ ẹ̀ríkẹ́ mọ̀ sọ náà pé àwọn kankan bẹ tó yẹ pé àwọn afa yìí àwọn afa kan náà àwọn náà mú wá kí ni yẹn ti ń bẹ nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn náà pàdé ẹnìkan ṣe ha ha ha kò wá sínú ẹ̀sìn ni kò sínú ẹ̀sìn níbẹ̀ nú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ ṣé kàmáàlì ló mú wá pàǹkọ́ lárúbáwá àbí à ń fi àwòrán tíra láwòrán àfi àfi ń kéwu àwọn náà mú wá gbogbo ìlú yìí ni wọ́n ń bu wọn gbà wọn ló tún gbégbé gbégbédé kọ́dà wọn ládùúgbò kan tọ́nà lẹ̀ wọn ní òkò àbí ń lu yìí náà kọ́ ni sèbá àwọn kan náà jọ ń fa pẹ̀lú àwọn afa kan gbà kan àbí sèbá àwọn kan náà jọ ń sẹ̀mí gbà wọn so bẹ́ẹ̀ náà ni n tó clear sá wa lódodo náà là ń gbé sáyé yìí tó yẹ pé wàláhì làwọn sì ń nǹkan mi bá tún clear tó tún yàtọ̀ sílẹ̀ yìí mo fi ọlọ́run bá búra bẹ́ẹ̀ sì máa sọ́nà nù yà eléyìí ò tó dá a a a a a kò tó sọ́nà bíi náà so àmọ́ alukur'an lélẹ́yìí hadith anabi lélẹ́yìí a ní sọ́ọ̀sì mi ma kò sí sọ́ọ̀sì mi ma fún wa so náà ni pé kí n kálukú wa ká lọ lè ronú ká jókòó kọ́dà àwọn bàbá yìí gangan tẹ́ ẹ bá ń gbọ́ ìmí nínú wọn tán bá ń ròyìn bí wọ́n ṣe bẹ̀rù Ọlọ́run Ọba wọ́n ṣe máa ń change lérí nǹkan tán bá rí yọ mọ̀ mọ̀ pé ah, ó túmọ̀ sí táwọn àfáà yìí bá ń bẹ gan-an àwọn gún yàtọ̀ ṣe bí ìmáàmù kan náà ni àwọn ọmọ kéèké ni wọ́n ń jiyàn láàrin ara wọn ìgbésòkòtò kó lókè kọ́mọ lókè kọ́mọ ìkan wọn sọ fún wọn pé àdìsá nábì ló wí bẹ́ẹ̀ ń bẹnu Riyadu Salihin náà mọ́mú yẹn dẹ̀ jáde sí i kí wọ́n máa yé sí mẹ́nu ẹ̀ kí ni bẹ́nu Riyadu Sọ́ọ̀lì yìí náà mọ́mọ́ wọn gbé Riyadu Sọ́ọ̀lì náà jáde ó nu sí ọmọ sì sí fún un gbàtó wo mọ́mọ́ ni ah Allahu Akbar àti gba àwọn mọ́mọ́ yẹn máa ń fa sòkòtò sókè sòkòtò rèé dé kókó ẹsẹ̀ rẹ̀ máa so báwọn míì ń ṣe dáa tí wọ́n ń retí òdo láti gbọ́nù kó a ní àwọn bàbá wo yẹn fa ṣòkòtò wọn bàbá wa wọn yẹn fa sáwọn bàbá yẹn náà lẹ́sìn ni alẹ́ sìn lọ́rọ́ ṣòkòtò so onípẹ́ni tó bá ń lẹ́sìn ọlọ́wọ́n bá sìn kò ní mọ̀ disturb ara rẹ̀ pẹ̀lú pé àwọn bàbá yìí ẹ bá ṣe ń ṣe nìyí àbí wọn yẹn ṣe bẹ́ẹ̀ àbí ìlànà wọn láwọn tẹ̀lé ní kankankan kọ́dà ẹlòmíì ìṣòro bá dé pé ah, ah, ẹ dáhùn kí lọ wọ́n ń sọ fún ẹni yìí wá ní wọ́n máa ń lọ Saudi orí mọ́sálásí wọn náà ti máa ń gbóhùn sókè. So ni làdáni ti máa ń gbóhùn sókè tó yàtọ̀ sí haram ní haram haram mọ́kà nìkan náà làdáni ti máa ń gbóhùn sókè lẹ́yìn ìgbà tí mo bá gbóhùn sókè tán gbogbo mọ́sálásí mọ́kà mọ́mú nìkan lẹ́mọ̀ gbóhùn rẹ̀ ṣé gbogbo àlà ń lọ lọ́dún tẹ́bí mọ̀ pé ara lọ́rin fẹ́ràn fẹ́ẹ́nú gbà tán nìkan tó ń wá ń pírátìsì kínní òun nílùú yìí tó yẹ pé bí ṣe ń kò jẹ́ káwọn kílàdá ní ọ̀fọ̀hún kílàdá ní bá ti ṣe ìkọ́mà kódà mo tún rí ìmáàmù tó pé ìmáàmù gẹ́gẹ́ ni ó ṣe ìkọ́mà fúnra rẹ̀ ní Saudi ìmáàmù ni ó ṣe ìkọ́mà tó bá ṣe ìkọ́mà báyìí sọ wáyà pé stẹ́wù stẹ́wù stẹ́wù ọ̀yàn ó sì tò yóò sì bẹ̀rẹ̀ ẹrun kò sí pé kílàdá ní bó ṣe wá gbogbo mọ́sálásí mọ́kà mo wí kò síbi tó ti ń gbóhùn sókè kílàdá ní ti ń gbóhùn sókè mẹ́ẹ̀ ara lọrin nàkásà kọ́nà máa ń dé sí ni mọ́sálásí nàkásà kò sí ń bẹ́ẹ̀ àwọn tó bá dé sí rẹ̀ ẹ̀báṣì náà kò sí ń bẹ́ẹ̀ ẹ lọ mọ́sálásí wọn kẹrò lérí èyàn sì ń dé nàìjíríà ẹnìkan wá practice irú ẹ̀ nílọrin wọn wá gbé e fún wọn lórí rédíò wọn náà sì ń lọ sàúdí lójúmọ́ ọba tún lọ nínú sí rédíò ẹ ọlọ́run wá sànú wa lágùn kí wọ́n dé kó a máa ní ọ̀hún ẹ eh, kó a máa fẹ́ yí gbogbo nǹkan padà nígbà ẹ máa yí gbogbo nǹkan padà ẹ dákun ọwọ́ tó pẹ́sìn òye ọ ó ti tàlàyé ara rẹ pẹ́sìn òye ọ tí wọ́n bí ọ́ ń béèrè ńjọ́ kan wàláì nìkan béèrè pé tó bá sùn lọ́sàn-án tó ẹ pé wá lálàá ní Ramadan tí nǹkan wá kọmọkùnrin jà lára rẹ̀ sọ láwẹ̀ àbí ọ̀láwẹ̀ ó ní à ah, rẹ́lẹ̀ yóò yé mi o àfọwọ́ àsílẹ̀ mi àfọwọ́ àsílẹ̀ wa àwọn dr aláró àwọn kéde kan lọ́nà bí àwọn oníṣẹ̀rí àánú kí ló wọn tún dá sí fúnlẹ̀ ńjọ́ mẹ́ta yìí so tí wàá dà fún oníṣẹ̀rí àánú sí ni so ẹnu rẹ ló dùn máa ń pẹ́nu dúdùn nso so wàláì ìṣòro ta nínú wàláì inú rédíò lẹ́nu ti sọ kọ́dà níjọ́ tó sọ̀rọ̀ wàláì azim ṣé mo sọ fún yín jọ̀hún pé àwọn ah, sì wá láìkè ọkùnrin yìí ìpè ó sì sọ pé ah, ah. ìpè ẹ lọ pé èmi ò lè èmi èyí sàfó ní fíkíwù èmi sàfó ń furu à bó ṣe wí gangan nu èmi sàfó ń furu à wá sí iná làwọn máa ń ṣe kí ló tó wá tó ń dá sọ̀rọ̀ fọ̀rọ̀ súnà ọ̀rọ̀ fúra nìsín so òun ni pé ìṣòro ńláńlá òun ni kéèyàn ó sọ pé táwọn bàbá ń ṣe náà láà máa ṣe tí nǹkan yóò sì bá ẹ̀sìn ọlọ́wọ́n bá mu ọlọ́ba ni awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wala yahtadun kí ni ṣe wọn gan tó àkókò àwọn ìpá bàbá yóò bá sí lójú ọ̀nà tí wọ́n mọ̀nà kí ni ìṣòro tẹ́ẹ̀ nílé pàtì kẹrin ìlànà ọlọ́wọ́n tó jódodo ọlọ́wọ́n ni ẹ̀ wa mathalul ladhina kafaru kamathali كمثل الذي ينعك بما لا يسمع إلا دعاء ونداء سم بقم عمي فهم لا يفقهون هذه لا يعقلون الله بني ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون أبي الله سبحانه وتعالى كما جكاوري gẹ́gẹ́ bíi àwọn tọ́lọ́wọ́n bá ń fún wa ní àpèjúwe wọn níbi àyàtà afẹ́kà yìí kọ́lọ́nkọ́ là wá kọ́mọ́jì kárí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wa mathalul ladhina kafaru ló wà ní ṣe rí àwọn àpèjúwe àwọn tí wọ́n ń jẹ́ kèfèrí tí wọ́n kọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí wọ́n sẹ̀sìn ọlọ́wọ́n ọba kamathalil ladhi yan'ik ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ṣé ọ̀pọ̀lọpọ̀ náà ọlọ́wọ́n bá ń bá bọ̀ wá àwọn kùfàr minal yahudi àwọn kùfàr minal mushrikin ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn ipe bọ́ọ̀rọ̀ wọn ṣe rí gangan kàmẹ́sàlì lẹ́dí yẹnì ìkùbí mẹ́lẹ́yẹ sùmà ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí ẹni pé ẹni tí ń pariwo sí ntí ègbọ́rọ̀ èèyàn pariwo sí nǹkan tí kì í gbọ́rọ̀ ilá dùn áá wọ́n ní dáa àfi tẹ́ bá pè lásán sẹ́wọ̀n pé nìsín bóyá lómi tí ẹ bá wọ àwọn tó máa ń lẹ́ran bóyá wàá sọ ẹran rẹ ní ọlọ́run borí múnábìkì àkàlọ́ <laughs> sọ <laughs> bọ̀dá àkàlọ́ sọ ẹran bẹ́ẹ̀ nígbà kan <laughs> ọlọ́run borí múnábìkì ọ̀gá tẹ́mọ̀ ń bá èèyàn já ọwọ́ àṣẹrẹ ni ọlọ́run borí mùnáfìkì àwọn ọlọ́run borí mùnáfìkì ẹran náà máa sáré bọ́ jẹrẹjẹrẹjẹrẹjẹrẹ so ẹ rí i pé ó ti gbọ́ pípé yẹn tán pè àbí ẹ̀bá ni sùúrù lérè sùúrù ọmọ sáré wá àwọn orúkọ báwọn yóò sì kódà bó ṣe ẹran náà ni bó ṣe olóńgbò ni bó ṣe kíní kan ni èèyàn lè tírèèdì ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ sí gbígbọ́ tí wàá ń gbọ́hùn tọ́ba ni wàá jẹun sọ́gbọ́ wàá jẹun ni kò gbọ́ wá jẹun ẹnu pọ̀ kàn pé tọ́ba kan ti pé ó kọ òun bóyá oní wá jẹun ni bóyá ó pé kọ́ ọbẹ̀ fáńgì lérí ni yọ kàn sáré náà ni kò gbọ́ ọlọ́wọ́n bá ní la yasma illa du'a illa nida illa du'a wa nida kọ̀ọ̀kan pé lásán kò sì dán lóhùn náà ni kò ju tiẹ̀ lọ́ba àwọn kọ́dà àwọn tó ń sin màálù náà àwọn tá a máa ń sin rankomi náà gbogbo ẹ̀ náà ni ìmọ̀ ń wà fáwọn náà tó pé táwa ti pè é báyìí yóò sì dá wọn lóhùn àmọ́ ní tó kù lẹ́yìn ìdáhùn kò gbọ́ mọ́ ọlọ́run níbi àpèjúwe àwọn kẹfìrí ṣe rí nìyẹn yẹn ni pé ẹ kàn máa sọ̀rọ̀ wọn ó sì máa gbọ́ sẹ̀kú yóò gbọ́ yóò yá tí kalẹ̀ àmọ́ kò ní yé kò ní yé kò ní kò ní jẹ́ kó wọnú làákàyè òun kò ní tẹ́ làákàyè kalẹ̀ nígbè áá ah, ah, ẹ wù ọ̀rọ̀ tí ẹni yìí náà ń sọ nítorí àti gba ọpọlọ rẹ náà ni pé àwọn bàbá wa ah, tẹ́rí tí wọ́n bá súnmọ́ àwọn èèyàn dáadáa ń lu yìí yọ́n mọ̀ pé àwọn bàbá wa yìí nǹkan tó le jù ni ní tí kẹ́ yẹ̀ mí lẹ́nu ni pé alábòsí ni yín wàláì tó bá rí pé ó pé àwọn náà ni tó bá rí pé ó pé àwọn wọn ò ní rántí ọ̀rọ̀ àwọn bàbá wọn bẹ̀ mọ́ o wọn ò ní rántí pé àwọn bàbá wọn yìí ṣe báyìí àyè báyìí làwọn bàbá wa máa ń ṣe ẹ máa wo bá a ṣe máa ń ṣe wàlímà òun wàlímà lọ́rin òun àbí oyìgì lọ́rin níjọ́ kan lọ sí ẹ brọ́dà kan fẹ́ ṣe alùsùnà lẹ́nu òun wọ́n fẹ́ ṣe act ọ̀nà gàmbàrí ni ibi tó ti fẹ́ ṣe ìyàwó oúnjẹ ọ̀nà fẹ́ ṣe ákìrì oúnjẹ òun sọmọ á bá wọn lọ àjọ lọ ni bàtà débẹ̀ àwọn àlọ́lẹ́ bá ìmáàmù pé ìmáàmù ní nàm ẹ dákun tó rọ lọ́hùn ṣe é ń ṣe òun náà láfẹ́ àbáwọn ni bíbó inú ilé náà ni ẹ ti fẹ́ tó yẹ pé ọkọ ìyàwó ò ní wá ìyàwó ò ní wá àwọn bàbá rẹ̀ àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n kàn wá sùlẹ̀ náà àwọn bàbá ìyàwó náà wá àwọn ni wọ́n so igi àfọwọ́sì so igi fún wa bàbá ni aaa n tẹ́ ń sọ yé mi ó yé mi ó yé mi àmọ́ a ní í ṣe báwọn wọ́n ní bò lẹ́fẹ̀ẹ́ sí wọ́n ní a. Ah yìí tó ń ṣe ní ìsìnwó a ti sàwọn ọmọ a ti ṣètò àwọn ọmọ mọ́sálásí láti ṣe náà a ti ṣètò àwọn ọmọ tí wọ́n ṣe kakura níbẹ̀rẹ̀ tí wọ́n ṣe mọ́díwù tí wọ́n ṣe zikiri wọ́n ṣe wáàsí a ní aláàjì ìmáàmù ọlọ́njà rẹ̀ pé sẹ́rin tá a fẹ́ gangan nù pàkẹ́ fẹ́ ṣe mọ́sálásí afarama àmọ́ sẹ́rin gbogbo àwọn prógrámù àfẹ́ bàbá ní a ṣe ẹ̀ wàá mọ̀ pé ntẹ́lẹ̀ fẹ́hùn ẹ kọ̀dí àwọn kankan bẹ́ẹ̀ mo ní kí ni bàbá wọ́n ní owó owó ò ní jáde àní aláàjì mo ní ìmọ̀mù tó wá pé owó bá ní pẹ̀lú ògùn ọlọ́run á nàwó báwọn ni ẹ̀ẹ́n àpẹ̀lú ògùn ọlọ́run ntẹ́ bá fẹ́ àná tó bá ti rí bá ti pé nàwó ẹ̀wọ̀n kan sómi pé tó bá ti rí pé owó ní jáde. wọn ó takò lànà àwọn baba yẹn ni èyí tí ó mọ ó jáde ni wọ́n takò àwọn bàbá yìí ṣe wàlímọ̀ láyé kankẹ́ Kùránì bẹ̀rẹ̀ wọn èyí ṣe wàlímọ̀ láyé kálá àwọn ṣe mọ́díwù à ń ṣe kò sí ti ń jẹ́ báwọn. àmọ́ gbogbo àwọn programu yìí ni ni wá ní tó ẹ tún bá wa bí gbogbo ara kọ́dà ìwò ti ṣe kàmọ́ ìlẹ́nu gbà kú yìí ló ya bánà wọn náà wá ya bánà fẹ̀rẹ̀fẹ̀fẹ̀ ta ló yà tó gbé kalẹ̀ níìsín àmọ́ ìyá bánà níìsín obituari tó kọ́ bá ti kú báyìí wọ́n yẹ obituari ni bámbà wọ́n wá yà sí tẹ́rù pé òun ló dúró yìí ni sáwọn bàbá náà máa ń ṣe yé òun torí wọn ní àwọn alùsùn náà ń takò àwọn bàbá sí táwọn bàbá ń ṣe lẹ́yìn ń sí táwọn bàbá ń ṣe lẹ́yìn ń bọ́mọ̀ kan wá fẹ́ ṣe ìyàwó nìsín wọ́n ya fọ́tò ọkùnrin àti obìnrin ó dì mọ́ra wọn níbi fọ́tò báyìí obìnrin lè gbé orílẹ̀ eh, ọkọ rẹ̀ lọ́rùn wọn sọ wọn pé ó ah, rí pé ó ti sọ ọdọ dẹ báyìí láti inú fọ́tò láti ìpìlẹ̀ ló ti sọ wọn ọkùnrin yìí ó ti fẹ́ sọ ọdọ dẹ ah, àbí kó dúró lé ọkọ rẹ̀ lórí báyìí ah. wọ́n sì yá wọ́n á yá sẹ́nu ọ̀nà báyìí afáàkà kò sí ní sọ pé ẹbẹ̀rù ọlọ́run ẹ̀yin èèyàn ẹbẹ̀rù ọlọ́run àmọ́ yóò débi wá síhun wọn ni ẹbẹ̀rù ọlọ́run yẹn mọ́tẹ́ lẹ́ẹ̀kúnlẹ̀ mọ́ yìí ẹbẹ̀rù ọlọ́run yíwọn náà mọ́ àtakò àwọn kan náà sì ní wọ́n ń gbé orílẹ̀ ṣé yíwọn náà mẹ́nu àwọn àti sí bàbá yín tẹ́lẹ̀ pé àbòsí àbòsí àbòsí mùnáfìkì àtẹnujẹ wọ́bíà káráhàn wọ́n tó bá lò wá ní ṣé wọ́n á wò pé bóòlù ti fẹ́ sẹ̀mí báyìí bóòlù ti fẹ́ sáà bàbá tó ti lọ́njọ́ ń bóòlù àwọn ti sẹ̀mí tí wọ́n ṣerú ẹ̀ so ọlọ́run kó wọ́n sá sànú fún wa òun ni pé ọlọ́run bá ń sọ̀rọ̀ pé wa mathalu alladhina kafaru kamathali alladhi yan'iqu bima la yasma' ọ̀rọ̀ àwọn kẹfìrí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ìkà ń pariwo sí nǹkan tó ṣe pé kèé gbọ́rọ̀ illa du'a àwọn nìdá àfikẹ́ kàn pé kẹ́ni kó wá náà ní ntọ́gbọ́n náà nù summun etí wọn di bukumun yẹn ni pé etí di kìí ṣe pé wọn ò gbọ́rọ̀ etí ń jẹ́ òdodo yẹn wọn ò ní jẹ́ kó wo etí àwọn ni wọn ò ní fẹ́ gbọ́ kọ́lọ́n kọ́ mọ́ ṣe wá bẹ́ẹ̀ kọ́lọ́n kó tí ó lè mọ́ gbọ́ òdodo tí ó tẹ́tí gbọ́ bukumun ayaya ni wọn bàbá ke náà mọ́mọ́ òní lè sọ fáwọn èèyàn gé òdodo rèé wọ́n fi pamọ́ ni ọlọ́run kọ́ mọ́ ṣe wá bẹ́ẹ̀ ẹ̀mú yón afọ́jú ni wọ́n kése pé wọn ò rí náà àmọ́ wọ́n fọ́jú wọn ò ní rí náà rí ní ti ń jẹ́ òdodo ọlọ́run ọba tó bá sì rí wọn kájú kó ń bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́ ṣe wá bẹ́ẹ̀ olúwa ni ẹ̀ fahum la yaqilun wọn ò nílà káyì kankan torí ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run lájọ́ tọ́lọ́run ti dáyé ẹ̀sìn ọlọ́run máa ń ṣe dédé làákàyè tó bá pé ni ẹ̀sìn òdodo yóò bá làákàyè mú ni wọ́n tó bá rí pé làákàyè rẹ̀ ń ta kò kankan nínú ẹ̀sìn o tí ì máa ń tó ń sọ ni ẹ̀sìn wọn ètí ìyọ ìmọ̀ rẹ ìmọ̀ rẹ tún kù díẹ̀ ni lérí nǹkan o ìmọ̀ ń kù díẹ̀ ni so abẹ́ ọlọ́run wa subhanahu azza wa jal kọ́mọ́ṣá sànú fún wa kó ṣe wá lẹ́nu tí yóò lè máa tẹ́tí sí òdodo kó má ṣe wá ló nífẹ̀ẹ́ nú kó ṣe wá lẹ́nu tí ó máa rí náà rí òdodo rí ìmọ́lẹ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kan ẹnu rẹ̀ ó máa dí láti lè sọ òdodo sọ hádà subhanaka allahumma wa hamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. síwájú kí n tó ká tó parí so nínú uh, àwọn kankan tí a fẹ́ ká kíyèsí láwọn tá láǹfààní àti gbọ́ra wa ibi a máa sọ kí nìyẹn pé a máa ba nínú jẹ́ ipe nínú Ramadan ó yẹ kéèyàn máa súnmọ́ Ọlọ́run ọba sí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni máa ń jìnnà sọ́lọ́run ni ntọ́lọ́run ntí ò dánwò lọ́jọ́ lásán ní wọn á dánwò ní Ramadan so mo ní mo fẹ́ lọ ni pé àwọn ta ní àwọn ọmọ obìnrin àwọn ọmọbìnrin bóyá bóyá ọ̀sọ́rọ̀ ọmọge ni àbí kíní kan ni ká dákun torí ọlọ́run ká dákun sẹ́ẹ̀rí òwú òwú tọmọ fi ń ṣúẹ́tà àti mọ́kásá táwọn èèyàn máa ń lọ́mọ irun yẹn kọ́dá o ẹlòmíì ò ní kì í ṣe attachment nǹkan kèé jẹ́ attachment o nítorí bá ti attach mọ́run òun ní jẹ́ attachment o anábìnrin la'anallah alwasila walmustawsila anábì ní ìbínú ọlọ́run yóò máa bá ẹni tó ń bá ń alwasila ẹni tí ń jẹ́ ìyá onídìrí tí ń bá yàn di nǹkan márùn mustawsila ẹni tó ikú náà lọ lè ń bá wọn yàn pé ẹ di nǹkan márùn fún mi wàlẹ́ anábì ló wí bẹ́ẹ̀ o ẹ wá wò sínú ọdún ló yẹ kéèyàn tó máa gba làánà ẹ́ sọ́dá kan jẹ́ ká kí èsì nítorí tọ́ lọ́n ẹ má jẹ́ ká ṣe kéèyàn ó dirun lásán kí ló ṣe àbí sí dídìn àbí kíkó dídirun lásán ó tó láláì fi nǹkan kan kún ó tó sọmọ ṣètọ́ ni ọkàn mọ́ wá sá mọ́ mú wa yóò mọ́ mú wa yóò mọ́ gbá wa ń bọ̀lù káàkiri àsìkò ọdún ẹ wà mọ́ rí ọmọ ara òwú ẹlòmí ọlọ́ra búlù ẹlòmí ọlọ́ra green ẹlòmí ọlọ́ra yinrin wọn wà lọ ọmọdé wọn ni kèésà tásímẹ́ǹtì bá ẹ wà rí wọn wà di kúńkù sírun rẹ nu anabi tó wá ní àwọn kan bọ̀ wá ipe ìbínú ọlọ́run máa bá wọn ó láwọn ènìyàn àwọn obìnrin ni wọn òun ni pé tán bá dirun tán yóò wá rí ẹ̀yìn irun wọn yóò wá dà gẹ́gẹ́ bí ike rànkúnmí anabi ni àwọn ẹni yìí ìbínú ọlọ́run ni wọn ọlọ́run máa bínú sí wọn ni sódàkùn abẹ́ wúra wa gbogbo àwọn tábà ní àwọn ọmọbìnrin ẹ má jì kan ṣerú nǹkan báyìí sùkọ́lọ̀ kọ́mọ́ṣà ṣe àánú rẹ̀ fún wa náà. olùwẹ̀ ní asalaamu alaykum wa rahmatulahi ustaz please what is islamic perspective on calling someone to do opening prayer reciting quran or hadith in any occasion either nikah akíkọ́ lecture or tafsir. ẹ eh, ọlọ́run kọ́ sànù wa náà ni so à ń ṣàdúrà bẹ̀rẹ̀ à ń ṣàdúrà parí nìkan kò sí nínú ìlànà anabi sallallahu alaihi wasallam kò sí so ẹ̀rí pé wáyé bẹ̀rẹ̀ wá sí ní tó wà nù àdìsí ni pé wọ́n ní wa kana rasulullah yaqulu bayna yaday hajatihi níta nàbí ma fi ń bẹ̀rẹ̀ gbogbo tó wà bẹ́ sọ wọ́n ní inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina tí ma ń so níta nàbí ma ń ṣe gbogbo pé ẹja sàdúrà bẹ̀rẹ̀ ẹja dìde fọlọ́run ẹja sikini kan gbogbo ẹ̀ gbẹdẹ àní wọn kò sànù wa àdádálẹ̀ ní jẹ́wọ́ àwọn. oríbẹ̀ ni if i choose to observe one raka of witri should i recite suratul kola uh, suratul kola because suratul aala ló fẹ́ sọ kafirun and ikhlas in just that single raka is it best to observe three raka of witri reading suratul aala in first raka in first kafirun in second and ikhlas in third please clarify it naam jazakallahu khairan tí wọn bá fẹ́ fi ẹyọkan sí wítìrì torí ẹ lè fi ẹyọkan sí wítìrì ẹ lè fi mẹ́ta sí wítìrì ẹ lè fi márùn ṣe wítìrì ṣùgbọ́n tí wọn máa ń fẹ́ ẹyọkan sí wítìrì bóyá ọrẹ yàn àbí kó jẹ́ pé èèyàn ti ń ṣe náfìlà tahajjud bóyá wọn á rí pásùbà ti fẹ́ tó anabi wa idha khashiya ahdukumul fajra fal yu'tir bi rak'atin kófìrà kankan ṣe wítìrì so ẹni tó wá fẹ́ fẹ́ rákà kan sí wítìrì ní tí ó kẹ́kà lásán náà ni qul huwallahu ahad nìkan náà ni ó kà àmì tó wá fẹ́ mẹ́ta ṣe wítìrì ni ó kà suratul a'la qul ya ayyuhal kafirun ẹlẹ́kẹta yó kà qul huwallahu so bí ó ṣe wà nínú ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn wallahu a'lam. wọ́n bẹ̀rẹ̀ as-su'al al-awwal qala fi mahkam tanzilihi. ولا يكتب بعضكم بعضا ما شرح هذه الآية أوكي اشرح هذه الآية شرحا وعفيا وما الفرق بين الغيبة الغيبة والحسد السؤال الثاني ما هي الصيغة التي ورد من ورد من رسول الله صلى الله عليه وسلم في يوم عيد عيد الفطر أي لما إن ببي لما نذهب إلى إلى المصلى إيه. إيه. إيه. إيه. إيه. إلى المصلى. لما يذهب إلى المصلى. نعم إبري على أي آه، ولا يغتب أعدك ولا يكتب بعضكم بعضا أنت غيبة هنا ذكرك أخيك بما يقرأ àdìsí ànábì lọ sọ tó bá ní gíríbà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn tí ń jọ́rọ̀ ẹ̀yìn ni pé tí ó jẹ́ aburú fún yàn tí ẹ bá ń sọ̀rọ̀ lẹ́yìn dáadáa nísìn pé lágbájá wàlá èèyàn dáadáa ni o sẹ pé ń sọ̀rọ̀ lẹ́yìn náà nù kò sí àyè so yíwọ̀n yìí ṣe aburú n ti ń jẹ́ gíríbà ni pé dikruka akhok bima yaqra kọ́ máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ nítorí pé tó bá gbọ́ ìyẹn ni pé inú rẹ̀ ò ní dùn sí i ẹ ọ̀rọ̀ stand báwọn tó pé tó bá ń sọ pé eléré ibú nípa tó bá gbọ́ yóò ní pé ah, èmi lè eléré ibú sọ pé inú rẹ̀ ní dùn sí i so irú àwọn kan yẹn náà pè ní gíríbà kọ́dà ni wọ́n á bí ànábì pé a ìdàkẹ́ àná fi akhi ma aqul ó ní ọ̀dà tó wáyé pé nìyẹn bá jẹ́ oníwà e, e, erigun mẹ́lẹ́ ìwà rẹ̀ lọ́tọ̀ lókè wọn ni ẹ̀ka tánífà òbóbó òsì ó sì gbọ́ pé ìmọ̀ ń sòwò fólò tán anábì tòun ti bẹ́ẹ̀ náà òun ṣe gébà rẹ̀ náà kọ́d ẹ̀kẹ́tẹ́pútà òun ṣe gébà rẹ̀ náà nù anábì wa ni tí ò bá wá sí lára rẹ̀ kọ́d bẹ̀hẹ́tà ọ̀parọ́ mọ̀ nù ọ̀parọ́ mọ̀ nù so yín tẹ̀ wá worst tọ̀ ẹlòmílẹ̀ wa máa ní pé gébà gébà gébà kí ọmọ sọ̀rọ̀ lẹ́yìn láì dá tínú lò ní dòsí nínú òfin ṣẹ̀ríà náà ti wá yọ àwọn èèyàn bóyá mẹ́rin bíyàn márùn kàkà tó pé ó máa sọ̀rọ̀ wọn lẹ́yìn kò sì ní jẹ́ gíbà òun ni ẹni tó fẹ́ràn lé lọ́ọ̀jì kọ̀m̀pléènì sìn wọ́n ṣàbòsí fún un ó wá fẹ́ràn lé fẹjọ́ sùn lọ́dọ̀ adájọ́ irú ẹni yẹn yóò dákọ ẹni tó ṣẹ̀ ẹ́ yóò sọ̀rọ̀ rẹ̀ pé lágbájá làkàṣègbè ó ṣe báyìí báyìí fún mi bí ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ń kì í ṣe gíbà bákan náà ẹnìkan fẹ́ fẹ́ yàwó ọwọ́ bá ọ gbélágbájá ó fẹ́ fẹ́ àbúrò mi àbẹ́gbọ́n mi ló fẹ́ fẹ́ ni kí lè lè sọ ń pa rẹ̀ ọ sọ ń tọ́ bá mọ̀ ń pa rẹ̀ ni o yá èèyàn dáadáa ni ọmọlúwàbí ni àmọ́ ẹ máa ń parọ́ ẹ ń pa irọ́ àbí alágbájá a ọmọ èèyàn dáadáa ni ọmọlúwàbí ni o àmọ́ ẹ máa ń bínú díẹ̀ o ẹni wọn ò ní sùúrù pẹ̀lú rẹ o ọsọmọlúwàbí àmọ́ ẹni wọn ò ní sùúrù onínú fùfú ni sọ̀pọ̀ sàlàyé ti ń ṣẹlẹ̀ fún wọn nu ti ń bẹ́ lára rẹ̀ kì í wòye sọ̀rọ̀ ẹ̀yìn ẹni wọn ò sì sí ń bẹ́ẹ̀ bákan náà ẹni tó ipò ń da ẹ̀sìn ọlọ́run ọba rú ń bẹ̀sìn jẹ́ bọ́lọ́run ò sì pé ní ń pè kí wọn wá sọ pé lágbájá ń ti ń sọ kọ̀dá ọwádàkọ rẹ̀ ò ṣe gíríbà rẹ̀ so èèyàn ń ṣàtúnṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni so mi rántí ẹlẹ́ẹ̀kẹrin ma ẹ ẹ tó bẹ ẹ ẹ gébà kan yẹn mi rántí mọ́ ìtumọ̀ rántí nìyẹn ṣá so wallahu a'lam naam. ọ̀dẹ́ hasad alhassad ńkọ́. ok wọ́n ní kí ni jẹ́ hasad ẹ̀gàn náà máa ń pè báwọn kéta ẹni pé kó máa fẹ́ kí oore tọ́lọ́run ṣe fẹ́ nìkan kó bàjẹ́ kó rèrè ó bàjẹ́ kọ́ra tí o bá kángun sí ìwọ àbí kí ni wọ́n máa bí ọ pé nǹkan ní hasad nù so wallahu a'lam. nípa sígà sígà ń pè gẹ́gẹ́ mi rántí. askaru tí a máa lọ sí eid okéyìn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd ìtò wàlátọ̀ dọ̀ àwọn sahaba tó láwọn máa ń ṣe náà ni eléyìí kọ́lá riwaya mi wá pé kò sí àtikárù kan pàtó àmọ́ látọ̀dọ̀ ànábì àmọ́ àwọn mọ̀ọ́kùfù ń bẹ tó pé wọ́n wà báyìí pé bí èèyàn ṣe máa ṣe ni allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahil hamd so kọ́lá tí wọ́n bá tún lọ sàwùdí àwọn tó máa fi ń kun ní àárọ̀ ọjọ́ ọdún wọ́n máa fi kun والحمد لله كثيرا وسبحان الله بكرة واسلا ولا حول ولا قوة إلا بالله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا so àwọn tó máa fi ń kun pàtó pé kí ni al'amrun wasi'un ọ̀rọ̀ tí kìí ṣọ̀rọ̀ tí èèyàn lè ṣe tó bá wúyàn níbẹ̀ torí mẹ́nu àwọn sábà tó ipá wọn náà àbáwọn tàbí ohun táwọn náà máa ń tọ́ máa ń ṣe bẹ́ẹ̀ so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamualeykum ẹ dákun ẹni tí kò ní owó tí ó fi ra nǹkan tí ó fi yọ jáká kí ni ó lè ṣe sí sísun tí ó ṣe sí i la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ògbésòrò lé wa lọ́rùn ní ti pa wá bá ká náà la ṣe irú ẹni yẹn òun náà ọ wà nínú ipò tó yẹ kí wọ́n kàn fún un ọ̀rọ̀ ẹ̀sìn ti clear inú kéèyàn ó fún yàn inú kí wọ́n fún yàn méjì náà ni inú kọ́ yẹ pé wọn náà fún yàn àbí kọ́ jẹ́ pé wọ́n ó fún ọ náà so ẹni tó fún ẹni tó fún yàn kò sí láì fi lára àwọn méjèèjì so wallahu oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ya ustaz an adolescent boy and girl they were intended committed fornication, sinner, what is their punishment? Ah, naam. Eh, lábẹ́ ìbéèrè yẹn náà ìbéèrè mi wá mi báyìí mo ti ní ní kàtẹ́ tẹ́lẹ̀ ni òun náà sọ pé bẹ́ẹ̀ ẹni tó yẹ pé nínú Ramadan obìnrin wá wá lọ́dọ̀ rẹ̀ títí títí di àsìkò bíi sàárè àbí nǹkan báwọn ẹ dákun kí ni irú ìdájọ́ wọn. tán ọlọ́run kò kó fún wa ṣẹ́ni tó wọ̀rọ̀ kọ́ yé wa ni pé boyfriend girlfriend èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹni tí o bá tí ì ṣe tán láti fẹ́ ìyàwó yìí máa lọ lè máa bá obìnrin sọ̀rọ̀ bákan náà obìnrin tí o tí ì ṣe tán láti lè mú ọkùnrin lọ sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ pé ẹni tí ń fẹ́ rèé kò lẹ́tọ̀ọ́ kan mọ́ láwọn jọ ń àwọn jọ ń fẹ́ra wọn ṣẹ́rí tí ìpìlẹ̀ yìí bá ti clear síyàn gbogbo àwọn ìbéèrè yìí òní máa wáyé sọ ọwọ́ aburú kó jẹ́ pé ìwọ̀n ànsẹ́rù nǹkan báyìí yẹn tó wọ́n tó ń bá a lọ nínú nínú Ramadan ó burú gan sọ kódà tí o bá ti jẹ́ pé àṣẹ bá ti wà lọ́dọ̀ àwọn òbí ọmọ ẹ gbọ́dọ̀ kódà ìpè wáyé pé fẹ́ plan pé mí pé fẹ́ ra yín náà ni open place lẹ́tìjọ́ mọ́ sọ̀rọ̀ bí akẹ́ pàdé ara yín pé ah, ọjọ́ ọba nbílẹ̀ epo òun wọ́n pàdé mi bẹ́ẹ̀ so nkàlùkù ẹ̀sìrò àjọ pàdé bẹ́ẹ̀ ó sì jẹ́ ọ̀sán gangan ẹ̀sìrò àjọ mẹ́tẹ́ fi lọ́dẹ tẹ́ ẹ̀mí ọmọ lọ́tọ́ ọmọ lọ́tọ́ máa bọ̀ so láti fi plan pé bò lẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe plan kìlá mọ́ ẹ̀yìn so kí n wá lè yín àbí kó n wá lè mi wá sí kí so ara ti máa ń dá ntí ti máa ń dá burú lẹ̀ sokolo kọmọ sa ṣàánú open place náà ní ẹ ti gbọ́dọ̀ pàdé tó bí ọba tí yọ̀ǹda bí wọn ò tí ì gbọ́ wọn ò tí ì mà sí i kò dáa sọ tó bá wá ṣe zìnà bẹ́ẹ̀ ti sọ yìí irú ẹni yẹn nínú ìlú yìí kò sí nǹkan tí wọ́n ṣe fún lófin torí àsí nínú wọ́n ti ń lo sẹ̀ríà bàbá kan gbọ́dọ̀ kí mọ́lẹ̀ pé ń nọlọ́gọ ẹgọ́rùn tí bàbá àwọn bákan gba mú bàbá yẹn lè jẹ́ ń yà ní ìyà pé òun ṣe zìnà àmọ́ pé kó ní sẹ̀ríà gẹ́gẹ́ ní ṣe fún ọ ah irọ́ o sùnyẹ́ máa implement sẹ̀ríà látọwọ́ ara yàn gọ́fìmẹ̀ntì ni máa implement ìjìyà fún yàn so irú ẹni yẹn nísìn èèyàn bá wí èèyàn sì ní tó apá àwọn obìnrin bá lè bá wí o àbí kò sẹ́ni tí wọ́n bá yẹn nìkan kan ọmọ òun náà lọ́mọ pé ẹ̀wọ̀n àtòbìnrin náà yọ sí náà lọ́mọ kó túbá lọ́sọ̀rọ̀ lọ́wọ́n ọba ìtumọ̀ túbá ni pé kọ́ lẹ́mi pé ah n ò ní ṣerú nǹkan báyìí mọ́ láyé òun ah pẹ̀lú ògùn ọlọ́run ò ní ṣe má kó sì má ṣe má kí nìyó tó wá máa bàjẹ́ lérí tó ṣeun kó wá tó múra sí iṣẹ́ dáadáa láti máa ṣe ní ti jẹ́ pé èèyàn túbá nù wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ẹ jọ̀wọ́ nípa ọ̀rọ̀ àtáyá lórí ìrun níbi orúkọ ìrun mẹ́rin ṣé àtáyá àti sọ̀rọ̀tù ibrahimiya ni èyí ó ṣe àbí níbi ìparí ìrun ẹlẹ́kẹrin ni. méjèèjì náà ni àtáyá táyà lákọ̀ọ́kọ́ èyí ó ṣe sọ̀rọ̀tù ibrahimiya ẹlẹ́kejì náà èyí ó ṣe sọ̀rọ̀tù ibrahimiya sùkò sí tí o ti ní ṣe salatu ibrahimiya ní ibẹ̀. oníbẹ̀rẹ̀ ni asalaamu alaykum wa rahmatulahi ó ní what is the difference between salatul fati and salatul ibrahimiya please explain fully thanks. ah salatul fati abẹ́jẹ́ ń gbé ní salatul ibrahimiya ó ní asalatu ti ọlọ́run bá fún anabi sallallahu alayhi wa sallam tánàbí sì kọ́ àlẹ́hùnmẹ̀ yìí ní lọ́kọ́ àwọn sàhábà lọ́kọ́ àwọn tàbí lọ́kọ́ àwọn tàbí tàbí òun gbogbo àwọn ìmọ̀ àsàlátù táwọn náà mọ̀ náà nù sàlátù ibrahimiya imam maliki ni imam shafi ni imam abu hanifa ni ọ̀rọ̀ yẹn wá ń lọ bẹ́ẹ̀ tó di five hundred years lẹ́yìn bàtà ní sọ̀rọ̀ sọ́làmù lọ́tán ní ẹnìkan tó ń pè ní jasuli eh, mustapha albakiri mustapha albakiri òun lọ́wọ́ lọ́wọ́ lóhun lálàá wípé òun rí àsàlátù látòjú oorun náà ní sàlátù alfati so ìyàtọ̀ rẹ̀ nù wọn àsàlátù tí mustapha albakiri dálẹ̀ òun sàlátù alfati asalatu ibrahimiya onítọ́lọ̀ ń fún anabi sallallahu alaihi wasallam five hundred years náà sì ni mustapha albakiri sẹ̀mí lẹ́yìn ìgbà tí anabi ti lọ tán naam naam asalaamu alaykum wa rahmatulahi ní àná àwọn èèyàn bí ọ̀rọ̀ àwọn obìnrin wa wọ́n ní lánàá yìí pé wọ́n sàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n sàn ṣe mítí ni wọ́n ń pariwo ni pé ká dáhùn tó ọlọ́run kẹ́ bá bá wọn sọ̀rọ̀. ọlọ́run bá kó ṣàánú fún wa tí wọ́n ní tẹ jẹ́ obìnrin wọ́n ní ariwo náà làmọ̀ ń pa ìwà ọkùnrin sì bá ṣe dákẹ́ sómi pé àwọn ara yín ẹ̀ ń nira yín lánàá ọkùnrin kọ́ ló wá complain. yín o ọkùnrin kọ́ ló wá kọ̀ǹplé yín sẹ́ẹ̀rí ó burú fún yàn kí o yàn lọ bí tọ́lọ́hún kí wọn lè ṣe nǹkan mí bẹ́ẹ̀ ọ̀la ẹ̀rí kí mo ka àdìsí kan jò ní ipe tí wọn bá ti lọ síbi ààyè tí o pé ayé ẹ̀sìn ni ó yẹ kínú yóò tiẹ̀ máa dùn pé yín tó ń jẹ ọlá tuntun lónìí yín tẹ ìyé àwọn màláíkà ní tẹ̀ lọ́bi tí ń lọ àwọn màláíkà àtàwọn ẹyẹ àwọn ẹja wọ́n mọ̀ sàdúrà fún kọ́lọ́n kó forí jì mí so síwádà kí wọ́n á débi rújò kóhun kí wọ́n lọ lè rojọ́ so kò dáa o sọdákun ẹ jẹ́ kí a mójútó nǹkan tá a wá ṣe àyíkú pẹ́ tani wọ́yá ẹ̀ ìgbà tán ti pẹ́ jù náà ni àfi ń rojọ́ kẹjọ́ so àyè lòjú wákàtí kan náà lọ sọdákun ọlọ́run ó ṣàwọn ní ẹ̀sán olóore so subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك